láti fa gbogbo ìbéèrè tí a ń béèrè ẹ̀mí ó máa bá wa lọ ní orúkọ Jésù Kristi Olúwa wa. a ó gbé wọn pẹ́ wa sókè sí ọba tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù ìwòyí èsì rèé èmi àti ẹ̀yin tí a pàdé lórí òkè yìí fún ọjọ́ mọ́kànlélógún láti wá bá Olúwa pàdé olúwa fún wa ní oore ọ̀fẹ́ nínú àánú rẹ̀ ńlá ó fún èmi àti ẹ̀yin ní oore ọ̀fẹ́ láti tún pàpàdé ní ọdún yìí orí sílò tiwa la wà yìí ẹ̀ka gbọ́n ọ̀pẹ́ wa sókè àdúrà pẹ́ẹ́. ní orúkọ jésù kristi olúwa wa lẹ́ẹ̀kan sí a ó gbọ́n pẹ́wà sókè a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tí kò jẹ́ kí a rí ohun tí ó ń ka yẹ ọjọ́ nígbà tí àwọn ìgbìmọ̀ tó ń ṣe àkóso iléeṣẹ́ ìrànṣẹ́ yìí tí wọ́n dá ọjọ́ pé lónìí ọjọ́ kẹrin oṣù kọkànlá ni a ó bẹ̀rẹ̀ àdúrà tàbí ọjọ́ mọ́kànlélógún yìí olúwa bá di ọjọ́ náà mú nínú gbogbo ògbòdìyàn tó ṣẹlẹ̀ nínú gbogbo ilà ìlò ní gbogbo ìjayà ní gbogbo ìbẹ̀rù èyí tí àìsàn tí ó ń jà gbogbo àgbáyé tó mú wá kò jẹ́ kí ó kan ẹnikẹ́ni kò jẹ́ ká rógun tí a fi sọ pé a ò lè bẹ̀rẹ̀ lónìí mọ́ ẹ ká gbọ́n pa sókè àdúrà. ní orúkọ jésù kristi olúwa wa a sọ fún olúwa bí a ti ń múra láti bọ́lu àpàdé fún ọjọ́ mọ́kànlélógún yìí bẹ́ẹ̀ bá rí ohunkóhun tí ó lè fẹ́ jẹ́ ohun ìdènà tàbí ohun ìkọ̀sẹ̀ tàbí ohun tí kò ní jẹ́ kí aríire wa gbà a sọ fún olúwa pé kó lọ́ọ́ mu kúrò kó ṣàánú fún wa kó wẹ̀ àmọ́ àdúrà. ní orúkọ jésù kristi olúwa wa àkòrí tí olúwa fi fún wa ní ọdún yìí tí a bá pàdé fún ọjọ́ mọ́kànlélógún ni agbára láti òkè wá ní inú ọ̀rọ̀ ọlọ́run ní ìwé genesis orí ìkẹyìnlé ní ogún ẹsẹ̀ ìkẹtàléníọgbọ̀n ni a ti rí ìránṣẹ́ èyí tí ó wọ ojú olúwa nítorí pé ó fẹ́ wá. Wa ọmọ ó fẹ́ wá aya fún ọmọ olúwa rẹ̀ nínú ìwé exodu orí ìkẹyìnléní ọgbọ̀n bákan náà a rí i pé Mósè wọ ojú olúwa fún ogójì ọjọ́ nítorí pé ó fẹ́ gba nǹkan lọ́wọ́ olúwa nínú ìwé sábàlì kejì orí ìkíní ẹsẹ̀ ìkeje àti ìkẹjọ Hánà wá ojú olúwa nítorí pé ó fẹ́ gba ọmọ lọ́wọ́ olúwa èmi àti ẹ̀yin mo nírètí pé ní ọjọ́ mọ́kànlélógún yìí ó ní ohun tí a ní lọ́kàn tí a fẹ́ gbà lọ́wọ́ olúwa a sọ fún olúwa bí a ti pèsè ọkàn wa láti bólúwa pàdé fún ọjọ́ mọ́kànlélógún yìí a béèrè fún okun àtagbára èyí tí a fi rìnrìn àjò náà ní àrìn yìí tí a fi làájá àwọn tí a ti sọ náà ọlọ́run yìí wọ́n wọ ojú olúwa ohun tí wọ́n béèrè nì ó tẹ̀ wọ́n lọ́wọ́ a sọ fún olúwa pé agbára tí a fi bá rìn fún ọjọ́ mọ́kànlélógún tí àwọn ohun tí ó ń dùn wá lọ́kàn àwọn ohun tí a kò síwájú ẹ̀gẹ́ yìí béèrè tí ó fi tẹ̀ wá lọ́wọ́ kí ọlọ́kọ̀ gbé wa àdúrà. orúkọ jésù kristi olúwa wa ẹ̀yin ọmọ ọlọ́run ẹ kárántí pé nígbàkúgbà tí a bá múra láti gba ohun lọ́wọ́ ọlọ́run náà ni sátani àtàmógún ẹ̀ náà dìde a sọ fún olúwa ohunkóhun tí sátani àtàwọn ẹkọ iléfẹ́ lò ní ọdún yìí láti ṣe ìdènà pé kí a má retí wa gbà pé kí olúwa kó mu kúrò ohunkóhun ó lè lo ó lè lo iṣẹ́ ó lè lo òrìnà ó lè lo ẹ̀rọ alágbèéká tá à ń lò ohunkóhun sọ fún olúwa ó lè lo ọkọ fún aya ó lè lo aka fún ó lè lo aya fún ọkọ àwọn ìbínú tí ò ní ìtumọ̀ ó lè lò á sọ fún olúwa ohunkóhun tí sáré fẹ́ lò ní ọdún yìí láti ṣèdènà láti pé kí bá ní tiwa gbà ní ọjọ́ mọ́kànlélógún yìí kí olùwàkọ́ mi kúrò lọ́nà wa àdúrà. ní orúkọ jésù kristi olúwa wa a sọ fún olúwa gbogbo àwọn ikọ̀ olúwa tí olúwa yóò lò ní ọdún yìí pé kí olúwa kó wá kó wọn fún fàmílì láti ọ̀run wá agbára láti òkè wá tí ó tó ṣe iṣẹ́ náà tí a máa rí iṣẹ́ àmì tí a máa rí iṣẹ́ ìyanu tí a máa rí ìtúsílẹ̀ tí a máa rí ìbùkún agbára tòkè wá kí olúwa kó dání olórí àdúrà. ní orúkọ jésù kristi olúwa wa a ti dé ní àṣálẹ̀ yìí a ó fi ìpàdé ti àṣálẹ̀ lé olúwa lọ́wọ́ láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí pé kí olúwa kó wá gbé wa wọ̀ gbogbo àwọn ìránṣẹ́ tí ò dé àṣálẹ̀ kí ó wá gbé wọn wọ̀ agbá láti inú wọn kí olúwa bá pàdé tó bẹ́ẹ̀ nígbà tí a kò rókè láṣálẹ̀ kí orúkọ olúwa kó dẹ̀yìn lógo àdúrà. ní orúkọ jésù kristi olúwa wa bàbá wa àti ọlọ́run wa yìnyín wa gbé ọ̀gá nítorí pé o máa ń gbọ́ àdúrà àwọn ìwọ̀n pé o ti bá wa pàdé ní àṣálẹ̀ kí atódórókè ìwòlúwa ti dé o túmọ̀ láti láti já èdè wa láti bùkún wa láti fún wa ní ìtura láti fún wa ní ìfọkànbalẹ̀ bí a ṣe ń pàdé olùrò máa bá wa lọ gbogbo àwọn ìrántí tí ó lò ní kò jésù olúwa gbé wọn wọ̀ ògo rẹ̀ kó kúnnú ilé yìí gbogbo àwọn ẹ̀mí tí ó lè máa tà tó lè máa rà nínú ilé ní kò jésù olúwa lé wọn jáde nígbà tí àpàdé pàtàkì ṣẹlẹ̀ orúkọ kó àyè lógo ká lè máa yìn ọ́ ká lè máa gbé ọ̀gá ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ hallelujah. Hallelujah. A ó máa tẹ̀síwájú ọjọ́ òní gbà tá a lọ kọ hymn number five hundred and thirty-seven. wákàtí tí ọlọ́run tó ka èmi àti ẹ̀yin yẹn láti tún rí ọdún yìí láti tún jẹ́ alábàápín nínú ìbùkún yìí tí ó níbú ọrẹ alágbàwí olùtọ́jú olùpamọ́ sí ọlọ́run kan láyé àti ọ̀run ọba tí ayé àti ọ̀run ń bọ ẹrù jẹ̀jẹ̀ nínú àwọn ọ̀run ẹlẹ́bùrú ìkẹ́ ẹ jẹ́ ká jọ wá sókè kí a bẹ̀rẹ̀ sí ní yìn jẹ́ ká gbé ga nítorí títóbi rẹ̀ nítorí ọlá rẹ̀ ẹ̀mí àwọn wòlíì tó tọ́ ipá tó borí gbogbo ipá ìkà nínú ayé wa atáyé rọbí agogo ègbè lẹ́yìn ọmọ òrukàn kọ́kọ́rọ́ kan èyí tó ṣílẹ̀kùn ọjọ́ gbogbo ẹ̀rù jẹ̀jọ́ lọ́rùn ìyanu gba ọpẹ́ wa. ọlọ́run ìyanu ọlọ́run ìyanu ni ọ́ o ìpè títóbi títóbi ni ọlọ́run ìyanu alágbàwí ọlọ́run òdodo ọlọ́run ìbàrẹ̀. àìlè yí padà ògo yẹ ọ́ ọlọ́run o àìlè yí padà ògo yẹ. ìyípadà rẹ ògo ya o bàbá. ògo ni fọ́rúkọ rẹ ọba tó ń jẹ́ mi ní. àkọ́bí nínú àwọn òkú tó gbé ikú mi ìṣẹ́gun. olùdáyé aṣẹ̀dá ọ̀run pípé títọ́ nínú ọlá jíjára nínú ògo. ọlọ́run ìgbàanì ọlọ́run ìgbàanì ògo ni forúkọ rẹ. máa ta tá ó sì máa gbéga ní orúkọ Jésù Kristi ti Nazareti ní àjọsìn. Eke hallelujah. Eke hallelujah. ẹ kí aleluya ẹyin jésù lógo àṣàyàn ọ̀rọ̀ ọlọ́run fún ìpàdé pàtàkì ti àṣálẹ̀ yìí òun ni a ó rí nínú ìwé wòlíì àìsáyà orí kejìdínlọ́gọ́ta ìwé wòlíì àìsáyà orí kejìdínlọ́gọ́ta Isaiah chapter fifty eight láti ẹsẹ̀ kínní títí dé ẹsẹ̀ kẹsàn-án. Wòlíì Isaiah orí kejìdínlọ́gọ́ta láti ẹsẹ̀ kínní títí dé ẹsẹ̀ kẹsàn-án tó kà báyìí wípé ké rárá má ṣe dá sí gbé ohùn rẹ sókè bí ìpè kí o sì fi ìrékọjá àwọn ènìyàn mi hàn wọ́n àti ilé Jákọ́bù ẹ̀ṣẹ̀ wọn ṣùgbọ́n wọ́n wá mi lójoojúmọ́ wọ́n sì ní inú dídùn láti mọ ọ̀nà mi bí orílẹ̀-èdè tí ń ṣe òdodo tí kò sì fi ìlànà ọlọ́run wọn sílẹ̀ wọ́n ń béèrè ìlànà òdodo wọn ní lọ́wọ́ mi wọ́n a máa ṣe inú dídùn àti súnmọ́ ọlọ́run. nítorí kí ni àwa ṣe ń gbààwẹ̀ tí ìwọ kò sì rí i nítorí kí ni àwa jẹ ọkàn wa ní ìyà tí ìwọ kò sì mọ̀ ọ́ kíyèsí ní ọjọ́ àwẹ̀ yín ẹ̀yin ń ṣe afẹ́ ẹ sì ń fi agbára múni ṣe gbogbo iṣẹ́ yín kíyèsí ẹ̀yin ń gbààwẹ̀ fún ìjà àti àgàn àti lílù nípa ìkúùkùú ìwà búburú ẹ má ṣe gbààwẹ̀ bíi ti ọjọ́ yìí kí a lè gbọ́ ohùn yín lé òkè àwẹ̀ irú èyí ni mo yàn bí ọjọ́ tí ẹ̀yin jẹ ọkàn ọkàn rẹ̀ ní ìyà ọjọ́ tí ènìyàn ń jẹ ọkàn rẹ̀ ní ìyà láti tẹ orí rẹ̀ ba bíi koríko odò àti láti tẹ́ aṣọ ọ̀fọ̀ àti eérú lábẹ́ rẹ̀ ìwọ ha pè èyí ní àwẹ̀ àti ọjọ́ ìtẹ́wọ́gbà fún Olúwa àwẹ̀ tí mo yàn kọ́ èyí láti tú ọ̀já ìṣòdodo láti tú ẹrù wíwo àti láti jẹ́ kí aninilára lọ lọ́fẹ̀ẹ́ láti já gbogbo àjàgà kì í a ṣe fún láti fi oúnjẹ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 ìlera rẹ yóò sì sọ jáde kánkán òdodo rẹ yóò sì lọ ṣáájú rẹ ògo olúwa yóò sì kó ọjọ́ ẹsẹ̀ kẹsàn-án tí ó kẹ́yìn nígbà náà ni ìwọ ó pè ìwọ ó pè olúwa yóò sì dáhùn ìwọ ó kígbe òun ó sì wí pé èmi nìyí bí ìwọ bá mú àjàgà nínà ìkà àti sísọ asán kúrò láàrin rẹ èyí ni ọ̀rọ̀ Ọlọ́run kí Olúwa kí ó bù sí kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀. Hallelujah. Ọ̀rọ̀ orin wa ó ọlọ́run ló pa wá mọ́ o tí a fi rí ààwẹ̀ àtàdúà ti ọdún yìí ògo ni forúkọ olúwa ẹ jẹ́ ká dìde ká ké aleluya mẹ́rìnlá láti fi ẹ̀mí ìmoore hàn o ẹni tó kàn ló mọ̀ rògbòdìyàn coronavirus yìí ṣe lọ́lọ́run kàn ṣàánú ẹ orílẹ̀-èdè tó kórajọpọ̀ tí wọ́n ń pè ní áfíríkà ọlọ́run ṣàánú áfíríkà gidi ni tó bá jẹ́ wípé ní nǹkan tó ju àwọn orílẹ̀-èdè ọ̀làjú rí tó bá pé bẹ́ẹ̀ ni ó jà ní áfíríkà àfẹ́ tán nílùú yẹn pàdátà ṣùgbọ́n aláàánú lọ́lọ́run ó ṣàánú ara àánú náà lọ́lọ́run náà sínú ayé wa tá a fi wà láàyè títí di ọjọ́ òní ó yá hallelujah mẹ́rìnlá ó yá o hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ẹ̀yin olúwa lógo ògo folódùmarè kábíyèsí o ẹ̀ṣẹ̀ ẹja àjòkó pẹ̀rẹ̀ níwájú ọlọ́run níbi tí ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀ gbé wà mo fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọmọ ọlọ́run ẹ ṣe ẹ̀kú àdúà olúwa mú arìnrìn àjò pàjáwìrì lọ sí orílẹ̀-èdè nàìjíríà a lọ. Si a sì padà láyọ̀ àti àlàáfíà èmi mọ̀ pé ọwọ́ ọlọ́run ni jẹ́ pé nígbà tí a lọ adé ní òkú ọ̀la tí a máa bẹ̀rẹ̀ àwẹ̀ àtàdúà orí òkè la lọ láti lọ gbàdúà iná àdúà orí òkè ni a máa mú wọnú ètò àdúà ọlọ́jọ́ mọ́kànlélógún hallelujah dúpẹ́ lọ́wọ́ yín fún àdúà yín àrọ́wọ́ àdúrà yín gidigidi gan mo sì gbà lórúkọ Jésù Kristi pé àjọṣe wa ò ní bàjẹ́ lórúkọ Jésù ẹjẹ́ asáré wo kíni bẹ́ẹ̀lì sọ ní ìwé Kọ́ríńtì kínní orí kẹjọ ẹsẹ̀ ìkejì First Corinthians chapter eight verse two a ó gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní kúkúrú a ó gbàdúrà nígbà tí a bá máa lé àdúrà yẹn olúkúlùkù àmú communion wa àmú dání àwa máa rọ̀jò àdúrà sí i níbí báyìí náà láti máa jẹ́ òun la máa fi tẹ́lẹ̀ inú communion yẹn la máa fi break fast wa ẹ jọ ẹ̀yin tí ẹ ń wò wá láti nílé ẹ tọ́jú communion yín sí tòsí tó bá ti dó àsìkò àdúrà ẹ máa gbàdúrà sí òun la máa jẹ láti tẹ́lẹ̀ inú láti break fast wa First Corinthians chapter eight verse two. bí ẹnìkan bá sì rò pé òun mọ ohun kan kò tí ì mọ̀ bí ó ti yẹ tí ì bá mọ̀. ẹ ṣe bí ẹnikẹ́ni bá rò pé òun mọ nǹkan ṣe ni kó gbà pé òkè lòun nítorí èdè haúsá ni wọ́n fi ń pòwe yẹn wọ́n á ní kómi ní sangari àkóéwó ní àgàbánsà kò sí bí ìlú kò sí bí ìlú náà ṣe lè jìn tó tí ẹ bá débẹ̀ báyìí wọ́n á yìí sọ fún yín pé ìlú kan wà níwájú ẹ̀ komi nisan gari akwai wani a gabansa tí ẹ bá dé nguru ibẹ̀ railway line parí ní nàìjíríà wọ́n àyè sọ fún yín pé ìlú kan si wà níwájú ẹni tó bá rò pé òun mọ̀ kó gbà òun òkè nítorí ìwé náà kí ló sọ orí kẹrin ẹsẹ ìkẹfà ó nílò wípé ká ní ìmọ̀ ká lè jẹ àǹfààní ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ bí ẹ bá bí ẹ ṣe ní ìmọ̀ tó nípa nínáwó ọlọ́run nípa ìbùkún lè ṣe máa jẹ àǹfààní ẹ̀ bẹ́ẹ̀ ni àwẹ̀ àti àdúrà tí a wà nú ẹ̀ bí ìmọ̀ wa bá ṣe jinlẹ̀ sí náà la ṣe máa jẹ àǹfààní ẹ̀ kí ni bíbélì sọ ní ìwé Hosea four six. a ké àwọn ènìyàn mi kúrò nítorí àìní ìmọ̀. àwọn ènìyàn mi ń ṣègbé nítorí wọn ní ìmọ̀ bíbélì translation tí màmá kà ó ń tijú wa ni. ṣùgbọ́n ní tòótọ́ ni pé ake èèyàn mi àwọn ènìyàn mi ń ṣègbé nítorí wọn ò ní ìmọ̀ the level of knowledge you have is directly proportionate to the benefit you derive béèyàn bá ṣèdánwò tí ó bá score ten percent ó ní ìmọ̀ ten percent ó ní ìmọ̀ ó ní ten percent ṣùgbọ́n ìmọ̀ yẹn kò lè mú kó pass ó nímọ̀ ṣùgbọ́n ìmọ̀ yẹn ò tí ì pọ̀ tó láti mú ká sọ kó pass ìdánwò ìwọ̀nba ìmọ̀ tí a bá ní náà ló máa ní í ṣe pẹ̀lú ibi tí a máa rí ìmọ̀lẹ̀ dé ìwé òwe orí kọkànlá ẹsẹ̀ ìkẹsàn Proverbs chapter eleven verse nine mo ń rú ìfẹ́ ọkàn wa sókè ká lè mọ̀ pé ní àkókò àwẹ̀ àtàdúrà ọlọ́jọ́ mọ́kànlélógún yìí kò yẹ kẹ́nikẹ́ni nínú wa kó kàn fi ebi panu lásán nítorí bí a bá ṣe ń fi ebi pa ara yìí pé kó má jẹun la máa máa bọ́ ẹ̀mí wa ní ọ̀rọ̀ ọlọ́run a máa fọ̀rọ̀ ọlọ́run bọ́ kó lè lókun tó máa borí ara yìí hallelujah yes mọ́mi. ẹnu lé àgàbàgebè yìí fi pa aládùúgbò rẹ̀ ṣùgbọ́n ìmọ̀lẹ̀ á fi gba àwọn olódodo sílẹ̀. sílẹ̀ ìmọ̀lẹ̀ á fi gba ara wa sílẹ̀ jésù kristi ó sọkún lẹ́ẹ̀mejì nínú bíbélì ẹkún àkọ́kọ́ tó sun ni ẹkún wípé ọ̀rẹ́ rẹ̀ lásàrù kú ẹkún kejì kí ló fa ẹkún kejì ìwé luke orí kọkàndínlógún ẹsẹ̀ kọkànléníogójì luke chapter nineteen verse forty-one tí ohun tó bá lè gbomijé lọ́wọ́ ju jésù kristi kẹ́mọ̀kó kalára gidi gan ni luke nineteen forty-one nígbà tí ó sì súnmọ́ etílé uh-huh. ó ṣíjú wo ìlú náà ó sọkún sí lórí. ó sọkún kí ló fa ẹkún ẹsẹ̀ síwájú mà. òun wí pé ìbáṣepé ìwọ mọ̀ lónìí. ẹ ní ìmọ̀ ó ṣe tó bá pẹ́ ẹ ní ìmọ̀ ni lónìí yes. àní ìwọ ohun tí í ṣe ti àlàáfíà rẹ. ìmọ̀ tẹ́ ò fi ní àlàáfíà ẹ ò ní Jésù sì sọkún ẹ jókòó mọ́ mi thank you very much ma ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n kà yẹn isaiah fifty eight yẹn orí kẹsàn orí kẹjọ àti kẹsàn-án ẹ̀ka ń bẹ̀ mọ́ mi ká wò eight and nine ìmọ́lẹ̀ wa tó bá dé nǹkan kan á máa ṣẹlẹ̀ ìmọ́lẹ̀ sì ni ìmọ̀. nígbà náà ni ìmọ́lẹ̀ rẹ yóò bẹ́ jáde bí òwúrọ̀. yes. ìlera rẹ yóò sì sọ jáde kánkán. yes. òdodo rẹ yóò sì lọ ṣáájú rẹ. Mm-hmm Ògo Olúwa yóò kó ọ Nítorí ìmọ́lẹ̀ rẹ dé Isaiah chapter sixty verse one mo ń sọ eléyìí torí pé ọjọ́ kìíní àwẹ̀ àti àdúrà yìí ẹ jọ súnmọ́ bíbélì wa gírígírí ní àkókò àwẹ̀ àti àdúrà ọlọ́run fẹ́ dára ọlọ́run sọ látẹnu àwọn wòlíì méjì nípa àwẹ̀ àti àdúrà ọ̀tọ̀ọ̀dún yìí ó ní kí gbogbo wa gbìyànjú kẹ́nikẹ́ni má pa ọjọ́ kan jẹ nínú àwẹ̀ àti àdúrà yẹn ó ní torí pé òun á ṣe iṣẹ́ ìyanu tó máa ṣe àwa gan ní àyà wa lẹ́nu á sì ṣe ọ̀tá wa ní kàyéfì á dẹ̀ rí bẹ́ẹ̀ lórúkọ jésù kristi mo rí ọ̀pọ̀lọpọ̀ tó ń wojú olúwa fún ọkọ àbí aya tọ́lọ́run máa dá lóhùn láàrin twenty one days yìí olúwa ní ká máa ya ọjọ́ méje àkọ́kọ́ sọ́tọ̀ ọjọ́ méje ọjọ́ keje yẹn ká dúpẹ́ lọ́wọ́ ká ṣe ìdúpẹ́ ọjọ́ kẹrìnlá ká ṣe ìdúpẹ́ twenty one days ká ṣe ìdúpẹ́ ó ní kò sì sí ọjọ́ kankan táwọn èèyàn ní lọ́rọ̀ ẹ̀rí èmi mọ̀ pé màá lọ́rọ̀ ẹ̀rí lórúkọ jésù kristi ẹnkà mọ́ sixty one isaiah dìde tàn ìmọ́lẹ̀ tàn ìmọ́lẹ̀ nítorí ìmọ́lẹ̀ rẹ dé. nígbà tí ìmọ́lẹ̀ yẹn bá délé yẹn ó ń dìde yes ẹgbọ́ o dáfídì wà nínú aginjù ọba ìṣọ́ ọba wà nínú rẹ̀ he had the potential of a king ṣùgbọ́n ìmọ́lẹ̀ ò tí ì dé ni ló ṣe ń dáná dáfídì ó pa gòláyàtì ṣùgbọ́n ìṣẹ́ ọba wà nínú rẹ̀ joseph ó wà lọ́gbà ẹ̀wọ̀n the potential of the prime minister was with him kì í ṣe pé ìmọ́lẹ̀ yẹn ló jẹ́ Kipko di prime minister ìmọ́lẹ̀ yẹn ló gbé jáde sáyé Jòhánù wà nínú aginjù bíbélì sọ pé a sì fi hàn Ísírẹ́lì nígbà tí ó dàgbà tí àkókò ẹ̀ tó mo gbàdúrà lórúkọ Jésù Kristi àwọn ògo àmúwáyé wa nínú twenty one days yìí ọ̀tá fẹ́ ọ̀tá kọ̀ yóò bù jáde lórúkọ Jésù Kristi <laughs> nígbà tí ìmọ́lẹ̀ èèyàn bá dé ìmọ́lẹ̀ pé oríṣiríṣi bíbí báyìí bá wà ní òkùnkùn báyìí bí ẹ bá ti ṣáná ìṣáná kan báyìí ṣára ìmọ́lẹ̀ ni ṣùgbọ́n níwọ̀n tó lè dé ẹni tí ìṣáná yẹn wà lọ́wọ́ ẹ̀ lọ́gá gbogbo wa o ibi tó bá lọ ni gbogbo wa ń lọ ìpele ìmọ́lẹ̀ kejì la pè ní àbẹ́là àbẹ́là sì mọ́lẹ̀ ju ìṣáná lọ ìpele kẹta ni ìpele bọ́ọ̀bù iná bọ́ọ̀bù ìpele kẹrin ni fluorescent ìpele karùn-ún ni floodlight tó bá mọ́lẹ̀ á gbà kóso gbogbo bíbá bíbélì sọ pé ìmọ́lẹ̀ kan wà tí òkùnkùn lè kojú rẹ̀ ìmọ́lẹ̀ àti ọ̀dọ̀ ọlọ́run agbára àtòkè wá ló ń fúnyàn nírú ìmọ́lẹ̀ bẹ́ẹ̀ a ó gbà á lórúkọ jésù kristi mo ní a ó gbà á lórúkọ jésù kristi ìmọ́lẹ̀ yìí á mọ́lẹ̀ sí wa lórúkọ jésù kristi a ó sì rí ìyanu ọlọ́run ó ṣe pàtàkì ká àǹfààní agbára òtòkè wáyé láti gba ìmọ́lẹ̀ ó ní bẹ́kún bá pẹ́ di alẹ́ kan nǹkan tó jẹ́ kéèyàn máa sunkún lálẹ́ ni pé kò sí mọ́lẹ̀ ńbẹ àbí mọ́lẹ̀ wà lálẹ́ oòrùn ti withdraw ṣùgbọ́n tí oòrùn bá wá yọ tí ìmọ́lẹ̀ dé ẹkún á ẹ jẹ́ ká dìde. ayọ̀ la ó máa kọ. Aleluya. sí communion ká gbàdúrà. Bí a ó ṣe pín fólúkúlùkù. Májẹ̀mú tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi kò ṣiṣẹ́ fún mi. Ẹ̀jẹ̀ Jésù Kristi ń sọ̀rọ̀ bí mo ṣe ń gbàdúrà sínú ẹ̀jẹ̀ yìí mo ń wọnú májẹ̀mú pẹ̀lú olùgbàlà gbogbo ohun tí n bá ti sọ sínú ẹ̀jẹ̀ yìí kó jẹ́ fún mi gbàdúrà. pa fún wa la tẹ̀lé yìí o jésù kristi aya ẹ̀jẹ̀ yìí àti ara rẹ̀ sí mímọ́ fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ní orúkọ bàbá àti ń ti ọmọ àti ń tẹ̀mí mọ́ ní orúkọ jésù kristi olúwa wa agbára ń bẹ nínú ẹ̀. nínú ẹ̀jẹ̀ rẹ̀. òwe orí ọgbọ̀n ẹsẹ̀ ọgbọ̀n kìnìún onílà ijù ọba ẹranko ni wọ́n ní kì í bìlà fún ẹranko kankan Proverbs thirty thirty agbára dòkè wa la fẹ́ pè sínú ẹ̀jẹ̀ Kristi àtàrà yìí. kìnìún tí ó lágbára jùlọ nínú ẹranko mhm. tí kò sì pẹ̀yìndà fún ẹnìkan. kì í bìlà fẹ́nìkankan ṣùgbọ́n lọ́jọ́ tí agbára látòkè wá sọ̀kalẹ̀ ó bìlà fún ọmọ ọlọ́run ó fi ṣe tìmùtìmù ó sùn sórí ẹ̀ ó tún hanrun agbára ju agbára lọ agbára ènìyàn agbára ni ọjọ́ tí agbára ènìyàn tó ko agbára láti òkè wá lójú ní àfonífojì Allah ẹ̀là a pè ènìyàn ní òmíràn ṣùgbọ́n agbára látòkè wá dìde ènìyàn pàdé agbára ọlọ́run agbára ju agbára lọ ogun pàdé ogun agbára ju agbára lọ agbára látòkè wá ó mú agbára ènìyàn balẹ̀ ọba náà ní agbára ọjọ́ tí ọba kojú agbára látòkè wá agbára látòkè wá ó sọ ọba di ẹranko ó rán Nebukadnezari ó ní lọ darapọ̀ mọ́ àwọn ẹranko fún ọdún méje ó sẹ́ńtẹ̀ǹsì ẹ̀ agbára látòkè wá hallelujah agbára látòkè wá sọ̀kalẹ̀ ní ilẹ̀ Egypt ó sọ fún ọba Pharaoh ó ní jágìndì àpéwúrízámá wá àyè fún ọmọ mi kó ó yá sún a ó gbàdúrà ó yá wọnú ẹ̀jẹ̀ yìí wọnú ara Kristi agbára látòkè wá láti bìwó gbogbo orísun àìsàn àìlera tó lè wà nú àgọ́ ara mi gbogbo ohun tí n bá ti gbàdúrà sí tí mo bá ná pé àdúrà sí ní àṣálẹ́ kó máa jẹ́ fún mi àdúrà. jésù àgbàdúrà gbàrà lókè wá wọnú agbára wọnú ẹ̀jẹ̀ kristi wọnú ara rẹ̀ yìí ṣiṣẹ́ ìwòsàn ṣiṣẹ́ ìtúsílẹ̀ ṣiṣẹ́ lànà fún mi lànà agbára látòkè wá lànà fún mi. ní orúkọ Jésù Kristi Olúwa wa. wa a ó sọ fún ọlọ́run agbára iná látòkè wá ru àwẹ̀ mi ní agbára ru àdúrà mi ní agbára gbogbo ohun tí n bá ń tú kò di tútú èyí tí n bá dè kò di dídè àdúrà àwẹ̀ ọjọ́jọ́ mọ́kànlélógún ìròní agbára zaya masindaria akabaya masindaria kapa sọ mi di iná sọ mi di àṣẹ gbogbo ohun tí n bá ti dú kó di dúdú ohun tí n bá dè kó di dídè ẹgbẹ́ alátòkè wá ṣiṣẹ́ fún mi. ní orúkọ jésù kristi olúwa wa ró ààwẹ̀ mi àti agbára àti àdúrà mi lágbára kí ó gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ tó lè ṣèdènà àdúrà mi àwọn ìwà tí mo ń hù tó lù mọ́ ẹ̀ṣẹ̀ agbára látòkè wá gbà mí lọ́wọ́ àwọn ìwà yìí tó lè ṣèdènà àdúrà mi àdúrà agbára kémi kí ó ṣe kémi kí ó ṣe sí ọlọ́run mi gbé wọ̀ mí gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ nítorí kí àdúrà mi bá a lè ṣe ìtẹ́wọ́gbà gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀. ní orúkọ Jésù Kristi olúwa wa lákòótán àdúrà ìjẹnìrà ni àti ìgbọ́ èsì ìbò ṣùgbọ́n ìrọ́ kẹ̀kẹ́ ti ń lọ a ó gbàdúrà olúwa jàre má jẹ́ arógun abẹ́lé ní ìlú amẹ́ríkà ìmísí ìjà lórúkọ jésù kristi paná ẹ̀ nítorí ohun tí ó ń tẹnu àwọn ènìyàn jáde kò mú ẹ̀rù wá o ṣùgbọ́n ń tọ́ka sí ohun tọ́lọ́run ti sọ tẹ́lẹ̀ pé tí a bá ṣọ́ra ogun abẹ́lé máa bẹ́ẹ̀lẹ̀ ṣùgbọ́n wà nínú ipa ọlọ́run láti paná ẹ̀ ẹ jẹ́ àgbàdúrà. ṣàánú orílẹ̀-èdè yìí gbogbo ìmísí ìjà paná ẹ̀ paná paná ẹ̀ kí àlàáfíà kó jọba ní ìlú yìí ní orúkọ jésù kristi olúwa wa ẹ jẹ́ kó olùkùkù máa gbàdúrà sí communion kó béèrè ohun tó ń fẹ́ ẹ béèrè ohun tí ẹ ń fẹ́ ẹ gbà á gbọ́ pé yóò ṣe o ó wà nù ipa àti agbára láti ṣe àṣe agbára látòkè wá ló máa ṣiṣẹ́ fún wa kì í ṣe ti ènìyàn kì í ṣe ti ẹranko ó ń já ìdè ó ń tú ìdè ó ń bọ́ àjàgà ìpọ́njú àti làálàá ó ń tẹrí àìsàn bá ó ń pèsè fún aláìní ó ń gbani lọ́wọ́ ìdè àìní ó ń túni sílẹ̀ láì gbàṣẹ lọ́wọ́ ìjọba ó tú Paul àti Sílà sílẹ̀ láì sí paperwork ìtúsílẹ̀ látòkè wá látọwọ́ agbára látòkè wá ìtúsílẹ̀ tó lógo ó yá fi fún mi. ohunkóhun tí ẹ ń wojú olúwa fún ẹ sọ ẹ̀jẹ̀ tó ń sọ̀rọ̀ ẹ̀jẹ̀ jésù kristi ó ń sọ̀rọ̀ àlàáfíà ìtúsílẹ̀ àti ìdáǹdè sọ̀rọ̀ sínú ẹ̀jẹ̀ yìí ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kó ti gbọ́ àdúrà wa ìwé ṣeun ìwé ṣeun ní orúkọ jésù kristi olúwa wa ẹ jẹ́ ká fi gbàgbọ́ jẹ́ wípé ó ti gbà yóò sì ṣe fún wa lórúkọ Jésù. ní orúkọ Jésù Kristi Olúwa wa ká tó ṣòro ọ̀fẹ́ jẹ́ kán kàkà ọ̀rọ̀ Ọlọ́run ìwé ìṣe wọn apọ́sítélì orí kẹwàá àwọn ṣàwọn agbé ọbọ rẹ̀ wá síta Act of the Apostles chapter ten verse thirty-one. ó sì wí pé Kọ̀nílíù a gbọ́ àdúrà rẹ. Kọ̀nílíù Ọlọ́run ní mo òun gbọ́ àdúrà rẹ̀ yes. Ọrẹ àánú rẹ sì wá. Ọrẹ rẹ dàpọ̀ mọ́ àdúrà. Ní ìrántí níwájú Ọlọ́run. Ó wà ní ó wà ní ó wà ní ìrántí níwájú Ọlọ́run. Ìbéèrè sọ pé a má sì wá síwájú Olúwa lọ́wọ́ òfo. Ẹ̀yin jẹ́ wà ń lé pẹ̀lú ẹ mọ bí ẹ ṣe ń dá ọrẹ lórí zeal àti zelle àti kashap app bí wọ́n ṣe ń kọrin ìgbè fún wa a máa mú ọrẹ wa wá lẹ́yìn èyí a ó ṣe oore ọ̀fẹ́ a máa lọ a pàdé ní lórí àdúrà orí ìlà lọ́la ní aago mẹ́fà àbọ̀ sí méje lọ́la lórí àdúrà orí ìlà aago mẹ́fà àbọ̀ sí méje àkórí àdúrà tí ọ̀la ní ìdúpẹ́ ọlọ́run á gbọ́pẹ́ wa lórúkọ jésù. ọlọ́run adúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tí ẹ wà nínú ilé náà tẹ́wọ́ yín síwájú adúpẹ́ kristi ọ̀rẹ́ àìrí ọjọ́ kìíní àwẹ̀ àti àdúrà yìí ẹ kọ̀ ẹ ò jẹ́ kí ọ̀tá kó sọ wá di bùkátà ẹ kọ̀ fún pé a ò ní di bùkátà nítorí ẹ̀ la ṣe rí mú wá ayọ̀ rẹ̀ sí mọ́ fún ìlògo yín ní orúkọ bàbá àti ntọ́mọ́ àti ntẹ̀mímọ́ àtẹ́wọ́ wa síwájú sí ọlọ́run àmì àìrí tí ẹ fi sí ọwọ́ àwọn ọmọ ẹ̀yìn yín ẹ fún wọn ní iṣu àkàrà díẹ̀ àti ẹja díẹ̀ wọ́n sì bẹ̀rẹ̀ sí ní pé kò tán àmì kó olúwa sàṣẹ ọwọ́ yìí pẹ̀lú ọwọ́ yìí ẹ ó fi ṣe rere gbogbo ohun tí ẹ bá dáwọ́ ilé láti ṣe lórúkọ jésù ẹ ó fi ṣe rere wọ́n béèrè lọ́wọ́ nígbà tí Joseph tí Jacob délé Lábánì ó ní mo kíyèsí pé gbogbo ohun tí o dáwọ́lé ló ń yọrí sí ìwọ ló kó ìbùkún bá mi ọmọ ẹ̀ ní Joseph ó délé Pọ́tífà ìyẹn náà kíyèsí gbogbo ohun tí o bá dáwọ́ ilé ló ń yọrí sí rè mo gbàdúrà àmì ẹgbàá sí ọwọ́ ìlórúkọ Jésù mo pa á ní gẹ́gẹ́ bí àṣẹ tí fi fún wa bí ìránṣẹ́ Ọlọ́run mo pàṣẹ àmì ìsọdipúpọ̀ àmì oríire àmì ìtẹ̀síwájú kó gorí ọwọ́ ẹ̀ lórúkọ Jésù ní orúkọ bàbá àti ń ọmọ àti ń mọ́ ní orúkọ Jésù Kristi olúwa wa ǹjẹ́ kí irú ọ̀fẹ́ Jésù Kristi wa fẹ́ mọ́ ti Ọlọ́run dákọ́tẹ̀ mọ́ kó gbàgbé láti sìn àti títí láéláé àmín àmín lórúkọ Jésù àmín má bẹ̀rù torí Olúwa yóò ṣòun ńlá fún wa má bẹ̀rù nítorí Olúwa yóò ṣòun ńlá fún wa má bẹ̀rù nítorí Olúwa yóò ṣòun ńlá fún wa. Amen. Hallelujah. Hallelujah. Hallelujah. Go follow the Mary. Kábíyèsí o. Tí a bá ti